أم تأمرهم أحلامهم بهذا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم تأمرهم أحلامهم بهذا أم هم قوم طاغون أم تأمرهم أحلامهم بهذا والله تبارك وتعالى إنه أيديها ibima ungaka uma ungadwa dauma kuma kologele ya nibiba am ta'muruhum ahlamuhum bihadha amukola buja buji kuma kanyu ya nabi sallallahu alaihi wasallam ibima ungadwa dauma kuma kolabale kile amhum qawmun taghun abara kini amai amoja kuma chela umashi na'am am yaquluna taqawwalahu bal la yu'minun فليأتوا بحديث فليأتوا بحديث مثله إن كانوا صادقين am aidaiha ya kuluna amma maka ta kawwala ulu unga mo bi mana ulu unga ebu mo jo waduka níbi akọ̀làdú yẹnìyàn ojú ẹka kóhùn kẹka náà mi gbàdúkì ajúṣẹ́dú yẹnu tó ọjọ́ òun ajẹ́ ọjọ́ ẹpọ̀hùn yìí ọjọ́ àti ni am aidaiha ya kuluna amma aka. takọwọ́là olùrìnbùmọ́jọ́ ọjọ́ àlìgá káyí kùránì ọgbò múnà kàkí wà lẹ́wù takọwọ́là alẹ́yìnà bábal akọ̀wìn ìmáṣà kàkí ní ká níbi kí ní kí olùbùmọ́jọ́ kí mọ́lá kà kí mọ́lùbùmọ́jọ́ ikọjọ́ má kà ní tàkí àjẹ́ mọ́hun jẹ ihò kàyán minhu bil yamin ama ma wonye le kpawo jeje nga ma ma du wonye le thumma laqata'na minhu alwatin taki ili ki wonyo ha ele mayu yele ama ma du jadatiyo to to dale ama kafiri maka kini ya nibi abulu mojo ma kola duka nibi aka yojo ele aka kole ele am yakuluna iftarahu de ŋɔjɔ ake am yɛ kolo na takɔwala yɛŋu ama yi ma kaki ni hi olu ba bɛl kɔna ma ɛŋu ki yɛŋu ma kɔla lɛ ba la yi minu imani ŋa mama duni ama ma di imani ni ɛŋu lɛ si o ma kɔlɔ gɛnɛ lɛ fɔli yɛ atu bi hadithi mitili isulu isi ebu mɔjɔ lɛ ɔluka gɛnɛ lɛ oluka ogi ko anɛ abuma ama kinu olukɔ gɛlɛ kaa gɛnɛ. ona ke jaya qur'ani li kaya un che hi joli yiki mudi dalu dalu ngachine du ko ji dalu dalu la ya tiki kul huwa allah ahad allah samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad yedu gishine ko ji dalu dalu la ya ko ji ogbe gishi rawo فصل لربك وانحر إن شانئك هو الأبتر راو راو لا يعني ركوجي فيجي مدي ياو ياو ماشين ركوجي ياو ياو لا هم شالو تابنا كيوب وكوجي الله تبارك وتعالى ياتني والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى تقول والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها tọ́bàlẹ̀ lẹ́yà kí ní kàánù nítorí ṣe ń gí ṣúlù ní ṣe ń ẹ̀bù mọ́jú àmá kó máa dùkọ̀lá ayékẹ́ ajẹ́gbọ́ abánilẹ́kẹ́ ni torúkú máa ń wàjọ kí jẹ́ gbọ́ abánilẹ́ kí máa náà kí àdẹ́pàá àlàkọ́lá ń kí jọlamọ́ ẹ̀wọ̀n pẹ́lú yàtú bí hadith mithli madulu koge ni wele madulu koge le akago inka no swadiki kuma noge saka kuulu no bi mojo am khuliqu min am khuliqu min ghayri shay'in am humul khaliqun am khalaqu as-samawati wal ardi bal la yuqinun طيمجدين هذا المقام في إثبات الربوبية وتوحيد الألوهية الله تبارك وتعالى ياتني تركي مدو ويانا هو ياتني كمدو ويانا هو توحيدك أوجد دوكا توحيد أوجد دوكا إيكي دلوبو أوجوه مكاكون كتاشوناي توحيد الربوبية ده kone kineke ma agina kiti unga acho na yin tauhid salameta ni shein o kama do rububia turko ma kojo unga acho na yin en duka le aba yo ojo so na yin yana me ngi mote tu mama ja keje ama ni gelin ojo so na yin to lasi ake wala ne ojo unga do lasi ale un lasi ale igbabo te ojo unga dun unga gbabo te ije kpe mgbo amenwudoki n'imi ọjọ nhaduma mama lijetan ọjọ mmadụ ma kuma lijenin kuna kiniki ọjọ ma abanileba yele mmadụ akini tauhidu rububiya ama kafiri se fil ọmọ akafiri se fil ọmọ todo ṣugbọn ẹkùn akọla kuna jíjẹ akinihi ẹnẹ tí ọ na ọ nẹ kafiri akẹ akọjọ emda chi na-ele ji ji pee takere chinenwu agọnakere na anya nwere iyi kwụ na elikwu agbajọghị ịka na elu bele gị kwụ alụgide idehu takikwu abidehu ọmagidehu nwi ọmagwa igbotan and ijikwanekwu na ile na-akwụ mebe a ọmagidehu yi ererele ya kwụ tude ebie ihe nwe ya adụchikọlọ inwe iyi nwu ya adụchi kọlọ so the moment ele ya ihe iyi nwu likwume tẹ́rẹ̀ lẹ́yìn onúgbòǹgbò ọmọ aláàkú mẹ́mdà adáòtù mẹ́ni gẹ́dọ́ tí wà mí dọ́kítọ̀ ló torúkúmá ṣàjọ́mágò ọmọ adéjú tàà bẹ̀ gídéjú gẹ̀ ṣeun kí ọmọ alẹ́déjú le ma lẹ́ máa ń mara gómadà bí wọ́n ṣàjọ́máhùn owó imi ti múnú ọmọ ayínike survive kàdé ọmọ ayínike survive yáwà mẹ́ta ẹ̀lẹ̀dáa abeki miti ogwe gwa ba yo ili kume den taka ma kuma ngohu nwa owe miti mu nga ma ne gidu chukolo operation ne onu bele shem kuma le akini yes ma nya succeed the operation kuma nya chi o ma ni ki chawa meji hi utaku ngikuta miti ogwe gwa a ne ki operation da den ma chi operation ku le kuma ma rudu amda ki o mai en gidu miti megwa ba yo ma anya ku

ya doma to tauhidu ya yi shine linyo malame alka ma kini ojo acho na ado ne ai ba imi abajo yi akwa imanu iha ineme ene kiku ini shine ke da birida tene mune ke da biu ya iji bone ko mu pa abale gbe ko de ile run yeun awon lo to yona so mole tauhidu rububiyya inwo do moge

tọ́dá lẹ́nu yóò dúkọ ọjọ́ má jẹ́ àkíní yìí ó nẹ̀ kí wọ́n dojú tì yóò gẹ̀kí ṣe gẹ̀mí ẹ̀yìn ara ìbìbọ́ tẹ́mẹ̀ ìbáda yóò dúkọ ọjọ́ má kọ̀ǹfàmù gẹ̀mí ẹ̀yìn ara ìbìbọ́ tẹ́mẹ̀ tó hídùn olùhíyà dẹ̀ tó ìṣẹ́ ní ìwòtálù káàkà ilẹ̀ tó hídùn asma wa sifati àwọn amma gidaiha kuma jinwa ko la qur'ani kuma jinwa ko ya nabi sallallahu alaihi wasallam ai ai daiha khuliqu min ghairi shay'in amma isha ma ma shona ma ne ona ma kuma ngo shi shi min ghairi shay'in ma shona ma tuwe un ki ma da be mudun o ma shona ma ai amhumul khaliqun alka kai abalan idai abakini amma ai amashama shona ai ama ma chọ na ịma kwu ihe nkarị mmadụ abịanwuru niile abịakwunugwuru gị ma ịcha ma chọ na anyị ebiri nwere gị ego abajọ e, inemeji nwojoko a onye ji odudu ihe yie le onwe anya chi positive yi ihe obi a na-eyi yie le onye nwe anya chi negative yi kulikwu min gairi sheyin ama ma chọ na ịma kwu ihe nke mmadụ abịanwuru niile macho na ma ku heun eun ke ma be dun they were created from nothing ama macho na ma ku hi nothing ni amhumul khaliqun aba akun gun ge ma ma chama cho na yi iye che gi chama chama cho na ama e macho ni ma ku heun ka ge ma da be dun ni am khalaqus samawati wal ard ngo jora be ngo tenini yina idaiha ama gidaiha ama cho no jale pa na ile amasho lujali abe kama shona ne bal kona ma allahumma kai ba bal la yukinuna imani mamadu ni eje mamaje kola gani eh ngiyoma kuma behave kuma chali yejudu ya nabi ona kuma chila idan na'am am indahum khaza'in أم عندهم خزائن الصدق أم هم المسيطرون أم لهم كلم يستمعون فيه فليأتي مستمعهم بسلطان مبين أم عندهم خزائن ربك الله تبارك وتعالى أي ديها أما ني خزائن أما نوم ما يجي rọ́bìkà ìjùmọ̀mí ọjọ́ ilẹ̀ àmànọ́mà gẹ̀dẹ̀ àrísìkẹ̀ ọjọ́ yìí amhumul musaifirun abakinihi amagidai amashibo almusaifirun almuhasibun alkhalaiki abakini amashi monitor amaduwai am indahum khaza'in rabbika aidaiha amai amanoma gidari ziki ojoyi ohun ṣẹ́hùn ìṣàmànà máa gẹ̀dẹ̀ àrísìkò ọjọ́ mi ọjọ́ àwọn ẹni amúhùnmọ̀lẹ̀ musa ìfìrú àbájí ní àmà ìṣàbókù máa dìgáàdì kọ́lá àmàdùn yìí ìṣà máa dìgáàdì kọ́lá àmàdùn amúkọ́lọ́ ìgẹ̀dẹ̀ ìṣàmúkọ́lọ́ kọjọ́ ṣàṣẹ rẹ̀ lọ́sùgbọ́n ẹgbẹ̀ àmúdọ̀ ọjọ́ òun àṣàmúkọ́lọ́ ìgẹ̀dẹ̀ òṣìṣẹ́ à ẹ̀lẹ́ ọjọ́ lẹ́wọ̀n tó gbẹ̀rù máa rẹ̀ náà أم لهم كلهم أم لهم كل يستمعون فيه ولياتي مستمعهم بسلطان مبين أم لهم سلم يستمعون فيه الله تبارك وتعالى يعني أيديها أما ما شيني سلم له أنهم هذا سلم إشارة بشي أنهم ما درنوك ما تقول الله تعالى ما لتاتيره abi galado agube galado dala sulamun shi agube da murko ila sama yasaduna ilaiha bihi an kuna dare nu amara nuka amara nukeji alkana dare nu nu nu nu logalan yana ta butata alo wajo akini machine ne wa bane leka machine na gube na gube kama ne yastami'una fihi kuma ne yake gbola kaide ina gube kama ne kuma tegulu lahun to jale ugbojo iya gbola ko ya kanga mela ko jale taka mama ole ka nibi ne akuma miki shogeja miki kimi hu falyati mustami'uhum falyati mustami'uhum bi sultanin mubin wajo akinito isu pene fa in kanu yad'una zalika isu pene kama claim ka kini i ma nyu jale yin ki gbola ochuchi falyati mustami'uhum bi sultanin mubin ma di huja wa huja yake adunga kini inologele kama sabo ochuchi falyati mustami'uhum bi sultanin mubin mana falyati bi sultanin mubin ma di huja iyo mebele ha huja yake adunga jali madwa mustami'uhum uyo lima leka machanya gbo ehun ki adunga wa ka kini i ma cha anya gbola ochochi ma de hoja bana le aka go ene du ehu ma ma cha nyoja le ni agbola ma ni hoja do ki aduna naam am lahu albanati wa lakum albanun أم من مغرم يصلون

benatu aymato no bele dale ngini mamudu amuno bele dudu ki fatima abogala maini bintu amuno bele to fatimatu bintu muhammadin fatimatu bintu rasulillah sallallahu alaihi wasallam yen kuma shaka den fatima so muno bele ni shingunu shojo to to dale tugone kuma mudu ki fatima ngini mama maini bintu to bintu anegi je mana do manyu ti bintu aliyu me ulime aki bintu aliyu yo ma aliyu re ti bintu suleiman ni je ma aki bintu suleiman o suleiman de to amada len bintu wala mu chudungi shin bintu wala mu chomuno belere o mo ne kele araba do ki waledu o mo ne kele o ya do bintu to falyati mustami'uhum bi sultanin mubin am lahu albanatu wa lakum albanun tama kafiri ma kinihi ojo na moma ama amomi kojo na chamunu bule amela ikum haduma munu bule ojo mojo aki am lahu albanatu unki sha allah yi on na mamunu bule ki o allah na mamunu bule ki o wa lakum albanun takame no ame anamo amako bi bugale ki o ini mojo te inagide ko yo te na luki ni be ji ma gini hi ini uke mo yo ata ma ka hire ni ojo hun na mo lo bele ke saka me ame يتوارى min القوم من سوء ما بشر به أيمسكه ala هون أم يدسه في التراب ojo akini unki aka kini ojo no munu ama kafiri kuma akini ojo no munu blei kwene ke kama akini oya ma bi edi ma ngom pabeta ma ngo amune amune ni tuma ko e eh, oya ma bi bai ma bi bi ke ye de lafia agụsọ monobule ise yi nike ka kakoloko akonobule enyi bika ya ede lafia ya gwagwa n'oji m imda mdomo na-ekele ọya ọmabi ya ehi ya ọmabi ọ na-ekele ga-eche ihu amaghị uju onobule ma m da akọju ẹnu monobule ìtọ̀ ó yẹ wà mí alhamdulillah àmà ṣàdí nílẹ̀ mádó yẹ ma bí kùmà akọjú ọ̀nà monobule lẹ́yìn mmadụ ya eme na mdị alịtugbo m na eluma abịa ekwu ma doje wa emi shabe ekwu ma haki na ọjọọ ya nọma ọmọ na-ekele nga ma mdị akọjọ na yi shami na sara mi kristian ọmọ na-ekele nga ma akọjọ na yi ipa ma chane mechane ọla hụja ewu ma defeat kwe baịbụl abalị ma toride baịbụl akọjọ ni nọma

ihe anọ ya ya ne taki bioma le ya ne gbake akụkụ lago toro to ya ole ola mi ihe nwa ba nele unwa ni unwa bi isa oyin de nwojo yi nwojo ni mere ya mu ma cha ere unwu ma du okolo ya un nwojo akụkụ lago to kimiri ya mola nwụ nko nwa ya da chi mafo da chi ya da mi ya wala ye neba taki mariam taki ehunyo ehunyo nwojo ene n'ihu ni n'ihu iyi tagidehu mgbe ogwo ya ọma bi <coughs> abi ya ọma lebi tọ onye adamu na ụmụ ma otunachi inobi inisigomu inikabin ana otu na ọmanwụ chi tako onye a ka ahụ limamu gị ahụ kuchina leye na udo ọmanwụ iche isa ọgati na-ekwu ọkụ edukọwe ta mamudo ma lebe ki isa akwegbalịtọgba isa ya mụdọmọjọọ anibi sọ ọmọ ọjọ́ ọjọ́ àká lẹ́yìnde yìí wo pọ̀ lẹ ọkọ̀tọ̀ ẹgbẹ́ ṣe ní kẹ́ àbáyọ̀ ẹ̀dá ẹgbẹ́ ayé ṣe kọjọ́ kìṣọ́ na ilẹ̀ ìkìṣọ́ nù nẹ kìta lè má kìta nẹ máa yìí lè kà ṣe gìdẹ́ yìí nẹ ṣe gìdẹ́ kọjọ́ kí wọ́n yá tujue gide ebe a tujue ebu a na-egbiti gbiti n'ishi nwọjọ nga ma nchọchị adị nwọjọ tako n'obule kụmacha ere nwokolo ya miji abụ kobo yi ma ọgba abụ kụmacha dị n'igide ya tụ ịgbado ha yi abe kụmacha dị n'ikwu ma dujue aba na gide ya nwọjọ ele abụbule ụgba abụ ile ma alụteka ịgbado ha yi adụ ha mela leta bali subhanallah

ini ngoju ata makafiri ini gida idu koju ata iba ike ni pe anidi kuma wadu himu mshin oju tini ni kuma wadu ini gida ini shen kuma ini gida itu ekole wekole wakidu nkole ngemu ini ibi lọ́wọ́ kọ àbò lítírẹ́ṣọ̀ máa kọ ìníjẹ́lẹ́ṣọ̀ rhetoric question rẹ̀ máa tàmì nílẹ̀ ìní lùkìṣẹ́ rhetoric ní ṣe wẹ́kùnmá tẹ́ iṣẹ́ tẹ́mà tẹ́tẹ́rúkẹ́dù ìrùn emda muhimu hibe oli na bala ngojata makaziri de na'am am indahumul ghaib wa hum yaktubun fahum yaktubun fahum yaktubun am yuriduna kayda فالذين كفروا هم المكيدون أم عندهم الغيب أي دي مما يو يالي فأنا أبو ọ̀la mamaja ugbe ma amanumayi mamaja ebe a fọhum yaktubu na nwumadọ ma kọja ne ẹnwu <coughs> dúkì alùlẹ̀ pàmò ne mamaja yi nwumadọ ma kọja ne kú tọ ma numanwun ẹnwu dúkì mú dẹ̀wọ̀n mamaja ma ọjọ́ òun numanwun kúláyà alẹ́ mẹ́fí samáwá ti wọ́n ardu lọ́wọ́ ibà ilọ̀lọ́ mẹ́fí samáwá ti wọ́n ardu ẹnwu dúkì dó já ne ẹnẹ dúkì dó já ne kó já lè bá inú mẹ́rin kìdú mamaja ilọ̀lá kìdí ọjọ́ aláhùn Mm, wa ma yash'uruna ayyana yub'athun amune ma nigima egba kuma anya kuma daji kwani ene du nigima egba kilanya ta kwanto da lo ya am indahum al ghaibu ay dai umaye kidu mamaja ama shi ne ku fa hum yaktubuna nguma do ma ko jane ku ce kuma ko la mamaja ba yo yo ku na anya chano ga ya idio la mamaja yanga ma shi nu ma egba ko ga anya kere ba ma ku machi ma ịgbakọ gala anya abụkwa nwala maba ma ịgba kenene ma anya akwụ ma mgbukwu ma akwụ ma mgbukwu ma akwụ ma ji ma mụmamụ unu kenene na abị ma mojokwu ma abịa ma mojokwu ma lakwu anọ cha menwu ma majade ọjọ́ akini am indahu ma ghaibu machi ni limi eyu kidu ma maja ko hum yaktubuna nguma do ma ko jana alken wallahi ya lulele shili shili ba to chen mama nen den ma chefe dokumamu daga tu biwe mamu da biya bi qur'ani am na kaidan amma kafiri ma don ma pibe ibe akanya ibe mesiba kuwe kecha nibi abakene ki ajisha nibi ma don ma pibe akanya ko mu ba wajen ake fallazi na kafaru amma kafiri humul makidun amma shibuka kan yada da abu mama bi ma na fallazi na kafaru yarji'u kaiduhum wa makruhum ala anfusihim ama kafiri ama shibuka kanya adabi abu mama almakidu na chene kumakiba kanya almakidu chene kumakiba kanya kungre moja kini aideha ama e madoma kibe akanya yuridu na kaidan madoma kibe akanya bi rasulillah wa bil mu'minina makra madoma kibe akanya mamuda nariyawa lidhina kafaru humul makidu abuku machama kafiri amanga kan ya cada da abu mamayo tunu Allah tabaraka wa ta'ala yin wa makaru wa makara Allah wallahu khairul makiri amado ma kwibe ihanyi mado ma kwibe akanyi ma Allah wa do ma ngo kwibe unge wallahu khairul makiri sha koju akwibe akanya kune tibitelo hono emda ibe akanya pe akanya lekito ya dabi akrebe engi chuji wa makara allah de ma dale ne dugi chuju e de na matini mojon wallahu khairul makirin ojo chankun hibe akanye unpe ba yiun lehun si alheri fili papo chaka to dal ki pese se yi abana lehun ya adabi abana lema ma pibe akanya kwa nabi sallallahu alaihi wasallama inojo ka nabi sallallahu alaihi wasallama kwa misadun kuma woko guka ma wo jajajajajaja ebe na ẹnẹjọ mẹ́rin níbi àkítọ̀ abọ́jú ọdún ẹnẹkítẹ̀ ní gbogbo àyárú kì bá níbi àkẹ́ ẹnẹkítẹ̀ ní gbogbo àyárú àmì sàábẹ́ ma e ihò líkà a ma ihò líkà ó lé sídìrì lílékà ní ṣe yìn ó lé sídìrì lẹ́ṣẹ́ lé olónùnù bẹ̀tùmánù olùbọ́ a ma ihò hẹ́hùn ma dákùnmá yánà máa ma tí kẹ́ẹ̀dẹ́ ìnà òun ní ṣọ́jọ́ sallallahu alaihi wasallam kẹ́ àwẹ́mi kama ya mulubo mune mu uma ya ulubo mune mu ne ne ya ulubo mune mu matelo no ngane bi ngane bi sallallahu alaihi wasallam ayuhe ise bojo imo ima amado o shaun kine o shaun mu mu lo koli o ko shaje lu ngi adu ya mu lo koli ima li taun ku ma ke mu ya yi hun mu ko lo koli nunu mu akoda si holi ya mu bi do koli sama ama ba pa ne ne jaba ti ke ke ko tenu liki ada so heun kuma ko da shi ma shi ne yaju annabi sallallahu alaihi wasallam da shi pe uluchi ni dualu abo uluchi ni dualu akafirika mugwowele ugun itatina nabi alali take ya nabili abili ki da shi giduji peun ya shele alama ulu pa nabi dura alama ulu se tijugide na alulu kimuduli ya ale shema iya alulu kimudulu ochochi ya ale ya ụnụ alụlụ golumdolu ochechi abayọghị ya uhere ju ya adịghị obebio ya ahụghị ale ya uheru ya adịghị obe ene gị alụlụ golumdolu ochechi bebe na eju nke ya te yọ ike jugbo eju mọmọ ya ọchụ ilolu ọmọ alekpọ ene gị ya ya ale ya wee dudubi onye echi na ịma metụrụ nwoke a nwere ya jee ma akịka olukene alegide oluleche isenye ji hume tọ ugbu ka ndị bisala azala ma degide na ịma ka olu uchuchi ale olu ada aluchichi me taki mu gwọwele gwọwele gwọwele ya kulu ngomole ọbẹ fiala kite ka n'ibiru lọkọli ime ọrụ tinye ọgẹdọ bịala ya mọbe nwele ayi mo bele du ohun ina do bele ina du lule daye lule daye lule daye ki ronya nibi agbedo fi taka nibi sallallahu alaihi wasallam jayigili meyushi ayi meyushi mo nibi liko obegide do ohun ama nibi liko obegide do ohun ma nibi sallallahu alaihi wasallam taki noda yewe mo bele duwa

kelele ya e kpa inu lefi adin islamu so nga nabi sallallahu alaihi wasallam ainihi we dobe yake we dobe ya ite ni dobe gide nga torí ma ki mo be dun nabi ani da yaro ye ni we muhammadu e na agbu ekwo ohun o na e e ya muhammad غير رياض الصالحين إلي حديث كده يعني من يمنعك مني اليوم يا محمد we muhammad ene ni kin ogbu ebo ohun tenginiye se ku nke yo iro yin we ku nke mo edu pa nabi sallallahu alaihi wasallam ene allah yamnauni minka alyawm ojo allah ajadu mi bo e tengini taki atemera ni bi ngojoji obe ya ba ni bigin ma ni bisallar salama ma wule dinya ko ya muba aba ni bisallar salama dinya ko nga ni bi amo be dunya te ogwagwa da uju nga ni bi dobe da ni bi akime yem na uka min aliyoma minni ene woni ke jade e bo bo mi tengini ge ene abu ngini yani kun khaira akhidin ya muhammad ina nabi wa kan mudde ne ke amma mu ali yomemele tore ne ke amma male yo memele e une male yo memele eye eye chini poli chene re dan we we ku re abdu mo beru tane da ku ni bi en do betane men al kala mi do we do do e ka e gba ku e do be ka do ke ko ka ko ya gbo mi abu na do ka do e we do do e ka ken o de nu o de ni ke se ko na we ba mu we bi le ti ku e ke

yenihi ugbenekwu nwekwu ogere ebe a ena ike eche shuo na omemeletiri uji anụ oge kpakwụcha ka ugbele nwekwu ere ihe dị aṅụchuo na ile kinwodo uji na ka aṅụ nyụta aka yọọ ili ya menye ya na enelerụ ewu nke elula agbado mkpenelekenele eduba onwe echa meba nwechi icha menye kwerelede aka meke bụ yi iwu ihe nwere adụmụ ihe ene ka mmadụ anyị muhammadu ile sallallahu alaihi wasallam unge chobe nyate ku nke robe nyene unu kete emu yichikwane yichikwane ke yichikwane unge ake na ka ke akoju ele agbele onye tra uju se ma ko yele oyu ele melegba unge chi ku nke chi enwe ye ko unge unge chi obe um di magnet ma yo unge ahịa lahia ya ya ade unge mtepe ere chi ibe na ha itake aya gulugu ngba unge na unge dɔmɔlɛ abe bɔnma kuma wọn gbɔ lalɛ ba ma wọn mi ma ni duma wɔlɔ ko pani sallallahu alaihi wasallam k'ale yɔ mɛmɛlɛ dɛ ɛn k'ale yɔ mɛmɛlɛ ni kisi dɛ o ji ilé amu ne kuma di ma ni pani sallallahu alaihi wasallam ayɛ ba isi si to du isi to du waazi kisi ma o ma di ma ni zan o ji ilé abo kuma di ma ni pani sallallahu alaihi wasallam si to du mu'amala ti pa ma o ma de o ma gwọlọ kwa níbi sallallahu alaihi wasallam tó dáálẹ̀ ní dúkìá bàkọ̀ bá kí a lè wọ́n ṣe ẹ má ń alì ẹ̀ṣẹ́ ní kọlá ló ẹni kìdàmú ní tọ́nà ẹ má ń alì ẹ̀ṣẹ́ ní alì ẹ̀yà kọlẹ̀ májàká ṣe kú máa lè bú kọlẹ̀ máa lè ẹ̀ngọ́gù wọn mú dájú okologbo dúkẹ̀dẹ́ kẹjú ṣe ọjọ́ ráàmù ní kẹjú ṣe níbi sallallahu alaihi to amune ngon ko bona ni bile termo tralo je ki ali amo chewa ma try kuma de ngunya ni be ngowo ma try kuma de mesiba karaba ni be ngowo amai dubanga ni dia dubai e. oje dubale le taki ngoje wa amune ne talu kunga ngi ngone ile am yuriduna kida ojo akini aide ma kwibe kuma de ngunya ni bi ma kwibe kuma de ngunya ma bakwa فالذين كفروا هم المكيدون الله تبارك وتعالى yẹni àmà káfìrí bá àmà ìhà kàyàn àdàbí àbàmà máyò òwe ka oyẹ́lẹ̀ àgbàdo ọdọ́ mẹ́gbẹ́ àkìlẹ̀ yúrí oyá nẹ́jẹ́mà ó dẹ̀ àlèyàn ó dẹ̀ àmúnà àlèyàn ó dẹ̀ máa lèyàn máa mímẹ́la ìkúlẹ̀ o máa múnẹ̀ lẹ́ o gbò kàbílà kò táàmà ṣẹ́rìnlẹ̀ gbàlẹ̀ ẹ̀ṣẹ̀ ayẹ́rẹ́nẹ́dú wọ́n nà kẹ́rin àlèyàn lóyìn ẹnẹ́kì ní gbèégbè onye mnworu du nwere epiti onadalụ nke ahụ na e kabịa ma na onworu enwere na igwe gbanwe ka abịa nwere ali tọ ojú ogun apam ìwà àdàmísọ́yà ń sìkù máa mẹ́la ikú lẹ́wù máa máa lè jẹnu lẹ́wù mọ́nà ilẹ̀ lẹ́wù aláhùtà aláàrẹ ojú dájú mẹ́lẹ̀ tó gbà máa fi dẹ̀gbé lálálẹ̀ òbí a nẹ̀yìn tákẹ̀ bókè ihò máa mójú kódé ẹgbẹ́gẹ̀dẹ̀ ma mo jikode ma ge ni ji ma be ke go ekin ona o na ka ne le ngodu yin e wona alu ma be ke no go ekin e e e ma wuna te guno gane ko gyo ki a se nga se ngi e wuna te guno gane bi ama ma le piti ngo shi ni ngo ki ibuku ma no de ni yeju kama okola mele ama waji kama mele ngini ma ndabụ ozu na-eme egwu eji na-eme egwu iji hụma adịghị lele na-eme egwu iji hụma ma m dabi abụọ ya yo ebokwu ma sie jile ya ara mụlị mamụ ma ara mụlị mamụ le ma ahụ iji abaghị ga mechi ameghị ogo ụka meke amenye agbakọba bụlen amanye aka ma akpakwa me amenye aka ma chụọ ajikwa menwụ ta mụlị mamụ dukwu ma arụ manụ ma ameke dabi anya na ameche nwuru ndị ke mụrụ ji gaskiya nga bụ ka me achenwe achenwu abịaghị ndị ke mụ da mụrụ chụ oji achenwu amẹ́lì lè jìbí ọ̀nà mọ́ ní tó amel amel amẹ́lì gbàjí mẹ́ tàbùkù ma dúdú ma dúdú ma dúdú ma gbọ́kù ma lóṣù yíyú lẹ̀ gbọ́dú ma rẹ̀lẹ̀ ojú ọ̀nà mẹ́gbù ìjìmọ́ má dìlẹ̀ nìyẹn bèbè ìgbìbọ̀ wẹ ìkà ní ìyànà alùkọ yóò àti nílẹ̀ fáàmà wọn yóò àwọn kọ́nà máa yìí tó dá lè aláwọ̀ tàbárẹ́kà ó tààlà kẹ ìkura ni wọ́n máa yà alẹ́mù jùnú dàrẹ̀ bí ká ìlàhùwà ẹnì kí mú gbọ́ kàmí sójà ọjọ́ tẹ́kà dínú ọgbẹ́lá anábìsọ́lá sálàmù ẹni mẹ́nà ádáàlì wàlíyàn faqad azantuhu bil harb ene kam dari ni yojo we amakare yojo jin shem ka shini hu balu baba ke modu hu jaojo ma ona du ngoja shini ni ona du ngala wa shini ni do gishar are ni ka wali ani sallallahu alaihi wasallam ene rubba ashasa aghbara yeni ene ka do mo ba uloji unse do ungungun se ko bitu yola tala le gbadu ahe unse ho kanji ini ẹ̀rẹ̀ ń ṣe dáànẹ̀ dáànẹ̀ a ìṣìgbàkóṣaká onugbonugbo ń bọ̀ góólí ló yé ibi kì ákọ́ àníbi ẹni nabanilẹ́bà lẹ́wọ́ akṣẹ́mà alọ́láhì ṣeun kẹ́ nabanilẹ́kì mọ́kún yàtẹ̀kì ẹ̀nà ọjọ́ abáyìn àti nìkẹ́kẹ́ yìí làbárọ̀hù alùkìkà kẹ́ẹ̀ṣẹ̀ lábàlẹ̀ ọgá àbókọ yóò aṣàyọmọ máa pọ ọgá ìmáyọkọ náà aṣọmọ ìṣìyà ni wẹ nẹka lè ṣùgbọn kọ yóò aṣàyọmọ àwọn kọgá ìwẹlẹ ìmìlẹnẹ ayẹwẹ mútẹpẹ mútẹpẹ tìdó iṣẹ ni tìdó kó àná ikọ àná ọjọ ṣe ń wẹkẹ ẹni ìyà ẹyẹ yìí hábi ṣe ń yà ẹyẹ kẹyọ ẹni ìyà bèbí lẹkẹ ẹyọ ń ọjọ àdìdì ọgẹ tó yẹ ha o ọjọ yà ẹmọ máa yẹ ẹka ibùdó ti bèbí abánilẹ bèbí ń ẹyẹ yìí kìdẹ ẹjọ nà yìí yìí ẹgẹ abẹrù ọgbẹmọdún wẹmu túbọkẹ dùn ẹkẹ rálẹ̀ nẹ̀dú kọjú àjọ máa ti kàmúnà ti ṣe àbá ẹ̀ṣì ìṣìyàní tó dẹ́gbà kẹ lè yá ṣe ṣe akẹwí ẹni ìyà kẹyà ṣe ṣe akẹyà ṣe ọkẹ kọjú amúnugùnugù ẹ̀wọ̀n mú ṣàrídẹ̀ onúgùnugù abánilẹ́ àbẹ̀ àti ní ẹwọ̀n gẹ́lẹ́ ka ojú àmúna tó kòrò yẹ ẹ àyà dọwọ́ ẹ̀wọ̀n ẹ̀dẹ́ ní ojú ọ̀nẹ̀ ayàgídẹ́

أم لهم إله غير الله سبحان الله عما يشركون أم لهم إله غير الله الله تبارك وتعالى يعني تمين ده أي دي أما ماشين إله أجو من غير الله اللي وجو جاء الله دو سبحان الله أفيو نكيم دي أجو ẹgbàdú kẹgbọ́gbù aki kí subhanallahi ó yí òṣèrè kí ní ẹ̀fẹ́ yóò ló kí mú di ọjọ́ bà mẹ́ngà bọ̀ ánẹ̀tẹ́ ọjọ́ kí mú dẹni ẹ̀fẹ́ bà mú ju ẹ̀yà bọ̀ ánẹ̀tẹ́ ọjọ́ kí mú dẹni ẹ̀fẹ́ bà mẹ́hun dú kàmú ọjọ́

to kada al'aba ma mu yin ne kun da bana kinna subhanallahi kinna ngi ma bun ojo akini amlahum ilahun ghayrullah aidaiha amma shi nojo mun le wojo ja allah dule subhanallah ojo mu de ne femen e fe yo lukim de ojo amma yushrikuna ben du kamuna adu man ojo laite na'am وإن يروا كسفا من السماء ساكتا ساكتا يكون سهاب مركوم وإن يروا كسفا من السماء ساكتا الله تبارك وتعالى ينهي يشبه أنكم علي كسفا من السماء إكوداك هو يالي wa in yaro kifan mina sama isa kifan ṣeun kuma li ma kini kifan ma yọ nkọdá ilé ohun màdọ́ àkini kifan ni ọjọ́ àkí ṣeun kuma mú jálì kọdá lílélílé sa kifan taki mú wá dáánẹ̀ yakulu ẹlámà káfìrí kuma jọmọ́ ẹ̀mẹ́ kuma yáka mayanihin sahabun markum apa ẹ̀ẹ́ṣẹ̀ núbíọ́lá mẹ́lẹ́dẹ́mọ̀ akpa ya nubi ọla abịala dọmọ ji oche gịnị omi edu tọmọdọmọ maazị aba ọjọọ likia oyi ali mụ kọda ka anya anwụ ọda anụmọ oyi abajọ ebe a n'oyi dada ma kụ na ma ji ma ya n'ihi akpa ya dị nubi ọla abịala dọmọ mụ tere akị mụ ba adụhụ kaba akpa ya bi ọla dọmọ na anya máa dábọ̀ ọjọ́ lígi dú tó yálè ibi máa kà máa kí ni omi dú tó yálè yìí ẹnkọjá tẹ́lẹ̀ sí kan wáyé rẹ̀ fọ́zẹ́rùhùn فذرهم حتى يلاقوا يومهم الذي فيه يصحبون فذرهم وجاك نكونا ما ونبي محمد صلى الله عليه وسلم كونا مكافري دعهم وشأنهم كونا ما ولا تهتم بأمرهم أو كدوان يوم دوك ماشين yẹni títà kọ yá kọ làgẹ̀dẹ̀ yẹba níbi àdàmú tàbálì amúnìkì aláyàwó ilẹ̀ tí yíò odú ìnìkè jẹun rẹ̀ e, ilẹ̀ tí yíò orí ìnìkè lólu rẹ̀ ihe àgọ́rọ̀ ka ìnìkè jẹun rẹ̀ ẹgbàdúwà níbi gbogbo ọpá gbàgbún ọrùn àmì sàábẹ̀ adúsù láti lè dákíyá ilẹ̀ dákídà bí ìbọ̀lá wọn tó yí ìbélù máa wọ́n

ekpoli eni kwona kwona makumachen kumache fadharuhum kwona makekejuru makumachen dukurumaju hatta yulaku yawmahum ojo kakale oji male eji maka oji malanya di alladhi fihi yusakun un tojo kumanya nuka mama aso ikosuka yewujire yawmahum alladhi fihi yusakun alyawma alladhi yahlikuna fihi un tojo kumanya halaka ojo kumanya nuka mama

ehe mani tun kame me an oke kai tun ka me ake kai ko do ta kama anya boyo to ki ko do ta kama anya boyo to kuma ta ka boyo to ojo ake ni kona ma we mi kuruma kuma she wa kuma shi inde ki ma cha kuma an odo a chuwege mamda mo da she gbalwe matini aluke ni ke so hoye kare e ma ma m ga-ada ọcha ga enike ichichi ma le ma ya chee emejukwuru maka kwona ma a ga m da anya kwona ma gbaka e ka ya anya wa eyeke ha adịghị n'o. chekwa na ka ya nwe ime ugwo daba ehiwo maleba ya e ṅụ ọdụ ọgwụ onugbu mgbe ọla dala tabaraka wataala ni wattaku fitnatan mena chuku yani mena chuku misiba la tusibanna alladhina zalamu minkum khafa egba duki misiba anyawa nkwụ na enekete m ọda ahụ mesịrị baba egba dukomi na anya alọ iche enegide ọhọ egete alọ abụmaghị ọgbọdụ amụ na ihe ụgaba dị yadụ ahọla gị eneme ijikwa iwe imi kwụma nya ụkpanuchi kwụma nya oyiyi kwụma ụma kpa jigbalịgba gboo ka aba yọ ebe a am polisi m okwu maka onye moto kwụma gwada ihe emi ọgbọdụ megide ihe ulimera ịmaja kacha ọma okolo ewe ngichi n'ụwa ara edokolo ya tana

take adabida onye lewu bekechi oṣù mẹ́ta oṣù mẹ́lẹ̀ ìwòlẹ̀lẹ̀ ojú ọ̀là lẹ́lẹ̀mẹ̀ to ihe yi wee àmà ọnwụn wee àmẹrẹ nwụn àmà ihe anyị ke nekete inye afẹ ime ọda ahụ a ọgbọdụ megide ya ka ahapụ na ma onye lewu lengene na ma ara ambulisi moto dala gburu na nri na na na ma ọnwụ mere na ekpo ụgwọ a na-ewe chide ike onugwu n'oke ahụ lie ya onugwu nwoke agwụ ma ya dị alụ ọ polisi dị abalị ngazi abụ ọjọọ dị ịgbado kazi abụ ọjọọ anya waba enekiti ọhọba omiachi alọ ihe oyi omiachi onye alọ ihe oyi enedugide ihe omilakpa tụrụ alecha nke na-ebi enede ihe okumeli ịka mechinika yi memakan egba duki mesibanga anyawa weke wuke unge kani mesibanga ya umi ngangwe la tusibanna alladhina zalamu minkum khasa ishibuki do haka yakete chamale ngumi akanyangmon to da lojo akini fadharhum ma hatta yulaku yawmahum alladhi fihi yusakun eje ma pojo kumanya kukai wo yanya anya kerebuma ma pojo la nyadi mai ni ojo kumaka gede unsojo badal ama kaziri du ma hanebi ma gokodu ma gwọkọduhu ịgwọkọduhu e ma gwọkọduhu ma enihi amanyawu na adị islam akpalu achi mama akọlọ jọshe mun ma amanyawu na adị islam akpalu ma dịka ichi ma nebi nobu makateme mgbogi onye agwụ medina omeri ngọna menali bọdị mgbogi ngọna menali bọdị ma ọdụ ma anwụ tụji iju kakini mgbu ka mesha ka jọ medina omeri ba ama anya na aka mele medina te eni idu ke ma agbo na ma dan ya ke le pati medina o ola ipa ta ni bi ti nibi aki ma wa nuku maka mo ka ngora jo igbali bayi o ma won ti yi oji a aluku ma aluku ma kere bo ayi oke ti pene ki dale ba o ya ki dale de ma ku ma ko age no a anya du le du make eh ade de ma ku ma wa ge ni àwọn anyánú yàlèdúmákì tó dálẹ̀ òyè kà níbi anyá yà àbájọ ìkìdẹ́ yìí òyè ayé offensive ní ṣe defensive yà ṣe ma ẹni hi ẹgbẹ̀ ìbọ̀dọ́mọ́ ọ̀hún àkó nì ní kí gbọ́ra ohun tánẹ̀ gbọ́wọ́ ẹnà òjà ohun ịṅụ mla kwagen takwuja gị wagen ọla nwụwụ na amụghị imeghi dume emrụlọkọli imeghi dume emrụlọkọli taki nga na ụja onye ọla kwakwụcha aka gị duhu ịga alụkwuru ya akara bụ ihe wasi gị to ogele nga nabi sallallahu alaihi wasallam umma mola uja ikidei ama kafiri halali timaka malali to sham malali tikin yaja makume maka halali tikin yaja ma halali tikin yaja uja ne medina mahali nígbò fún máa lè tán máa tí kí yá yá máa lẹ́ra níbi sálàrí sálàmà kí ma yá ọ̀nà pa a máa pàkó ma yá road block ṣe nínú àmá yá lè dáàmẹ́lẹ́ àmẹ́mọ́ yídà kọ ayá àmá yá lè dáàmẹ́lẹ́ àmẹ́ lè dáàmẹ́lẹ́ yọ́nà bá ẹ̀hùn dúkù mà nẹ́kọ ayá bá àmá máa kẹ́hùn lẹ́gbà máa dúdú kàmẹ́kọ ayá là máa ká mẹ́lẹ́ ajá ọmọ igbe àníkí agbègbè ní tí tágìjẹ́ ọmọ máa ọ̀la igbọ́ hmm. agbègbè ní tí tágìjẹ́ ma máa ọ̀la a máa ọ̀la igbọ́ yìí a ma ń hún nẹ pẹ́ kàkí a máa dé ní aṣẹ ká máa dojí dákọ́ ajá mẹ́ tó rájá ma kò ma yẹ ìgbà lẹ́yìn bá ṣọkọ́ kà ń yà

moto ele onwe ya uche ya ihe amụbi ekwu ma alụta ya akwụkwọ imi burugide ma amaya na ikporo enwegwenye laomi iko ịṅụm ibibi ji elekọ elute ugbo m na-enwe ya mena emeta m na-ekwu to ya alụta ya gwu aja ekemera ma ụmụ um, alụta ụmụ alata ma kụwata mmadụ chikwu ihe to alụkwụ ma anya ya egbele uju nkado mụ to abalị ma alụta ya de alụka n'ebi akpụ ibe uja ojii ma yi ma ụmawala ụja ine ma ẹni maka pẹ́tí maka ẹni ilẹ̀ máa yẹ́ ládú ìlọ́nà agbó múnẹ̀ ilẹ̀ tí maka ìmú ìká ibó maka mẹjọ́ a máa pa jìmẹ̀dínà a máa pa ma jìmẹ̀dínà pílánì òyà kàkí ni àmá àbú ma ẹdójí dákọ́ ayé abáyà mẹ́yà lè dámẹ́lẹ̀ yọ́nà kàmẹ́yà kidnap àbọ̀n kakó ṣakáhùn ibi kàmá pa jìmẹ̀dínà pẹ́ ẹdọ́mọ̀ mẹjọ́ iṣẹ́ lámà kú mi ayò ngani ya wuce gero ya wuce gero nu maka nu maka abun duje yu anyi ama kwa na manyi ami kile ku kama atu ji yo bala ame mola kama lu kama ya kuna amelelu me mola amem da cha ichi agi mola tabalin jadi bele ji boka ma mola amel ama ola mutabala ma kan ya kamele gushe tabali ame mola aliji ki achi pa na ma pa melola ma mú náà jẹ́ dọ́gbà màá ní ohun ma mọ́lá ma ọlá ma mú àmọ́ nẹ́yìn dúkà ma kúmà sọ́nà yá káàfìrí gẹ̀dọ́ yá na maka ẹgbàlẹ́ ma lèdó abújá àlèdéhùnmá òtùbẹ́tùdéhùnmá rẹ̀bí àtùdéhùnmá àbé gẹ̀dẹ́gẹ̀dẹ́gẹ̀dẹ́ àmọ́ nẹ́yìn nẹ́yìn nẹ́yìn nẹ́yìn kuma ma dìhá yìí ngani bita kìdú kó yá nẹ kó yá na maka ma ọlá mú ma lèdó pàkúṣaká àmàlẹ́dó pàkúṣaká anibi wa nka benwu ama awala mma de yona ma ja de de abe kuma doji kwa ya egba kuma wa turu kuma mma chi ga gini bullet guy formation nile ta ma ya lo nu mune ama ya lo nu mune yi abe ma kuma kuma kai ama oni kama kakibo makili le ona lenga male male dumaki ama pa matini ma magbiche magani matini ma magbiche uboya

aliju na edili meta anya ọma egweta aka anya krọsh yi abụla ma yo berekete nga de yi ma mụrụ na urubuka ewu na urubuka kpụ na edili meta anya ọma eta ma chego ama akpa ndụ na edili meta anya ọma egweta abayọ ime ama kafiri amụrụ na urubuka abayọ ime alụka ma akpa mọla ọla enwe shabala enwedeghe hmm. nga nabi sallallahu alaihi wasallam onye ma ọkụ ya tenye na ọjọọ ama ledu humenwu ịdabi pinye eche nga nyọ ngechichi o iyi ma kwa igbo gede ala ga mudele ma ọ na-ekpetu ma maka ahiri amegumedu na ya ama akwamadu na ya ma decide abọla ya tikpe ya dị ụmụ akpa m na abụghị ikwu ya na ma olukachi olukachi olukachi iyi iche ngiche mụ ya amụ gene na kim dabịa otinyele ma m dabịa otinye ka maka ahiri ekpetu shi ka maka ụnyaahụ tun ke chamedu ye ke dai kwana yi kame a doho yi ba shi kama hu yaya na biya kito iya mudu a kuma ya tilale shaka agbiju na nwuja no amda n'ojo ya ona fila shi mu ikun ojo ena ojo eli ama kafiri ma tili shi duhu mehun ma ma kuna di ni elu e achalikori akinihi e mutimu nurihi wa lokere alkafiru na ngekayo wane akwe kwa makafiri mashaka yeyen

tura ala mɛ kuma mɛ le duma mɛ tso po ya yoja wa ne sallallahu alaihi wa sallam yɛ alu kun kala alu kun yɛmɛ un alu kun yɛmɛ o yala ino ino ibɔbɔ ano yike sama yɛ tɔ jɛn kama kɛ yen ya me prepare ama ɔya ma kɛ fɛ nɛnɛ mɛ kɛn mɛ kɛn o yamɛ masini station iboma gbogbo bɛ kuma bɛ kuma nɔɔ bɛ kisɛ kɔma nɛ bɛ kisɛ arima nɛ maa ibɛlɛ group ojoji bɛ kisɛ ɔnɛsɛ ma nɛ maa ibɛlɛ group ojoji begi chuju owo ma mejuja ma ibele group ma chini group olama anabi sallallahu alaihi wasallam ango chini station beun aba ameme hijemi eduke rale mi da me wonyu amefu me hijemi ma ule ma yarang ni eduke arago me wonyu me pano yene ki rai mu me mu poko capture them alive me muma odeji ma mere unyuman atene kina be kanalo tingi ni prisoners of war ngamino adibale ina be kuma kamuma ka kuma lo tingi ni turkuma makinu kwahiyo a shete male in negotiate ma ya negotiate ba ai annabi sallallahu alaihi wasallama un a ma ama pa ola uji mu ma ole ma mu ma lu ma na sele egba lo mela ku ma le nika ki makamu ka ni fo na da hujibrilu min fawqihi ye na egba ka nebi n'ụwa na-achị ka a amaka biri che na na atụ ala onwe ya agbọk mela akwụ jibirila adọm kwata nwe tegmela akwụ ma idom kedu mmanụ ka edu udo udo eme selma tesha ebie ka to ka achanwelele agbajụ taki mela ekwumati na ojo akịtọ akwụmada amacha na oji akwụmajụ yale ojo ya ah, ya nga ojo ma te kun mu du no da ngama ba kwa to ama kafir kuma o ku gule ira mara o jile yi marale ko mali ama budu kuma jakarale ba to de ne duna lo lan wogba ile se raka sere meji takaka apaki do be yin du kido be ogba oyun tane eni gidi bi yeni obe cha ko be ule ule re jale machine ra ene ki le ra

àbí kùmọ̀ máa tí ní sọ̀rọ̀ ẹ̀dà lókùnmọ̀ tí ní mọ́lá ọjà ìpamá ma ọgọ́ mẹ́tẹ̀ gbọ́n pa ma pí 70 ma mí 70 ìgbégbò bàárá lè kó máa lè 140 a máa pa sọ̀sídì a máa tààlẹ̀ tààlẹ̀ bá a máa pa ìnàbẹ́ ikọ̀ yóò àwọn tukọ́lọ́ maka jìlẹ̀ máa lú torí ìnàbẹ́ bíbí ní àmà tí ma tí ní kí n ma kí ló òlàlìyẹ́ àmà tí maye ni ma bale chu ne megwele na bal kiwa fi zadul mi'ad to ako yele ba ama ma mama a achi ama pa chal kan ni jale maden ta machine gbologun machine pono logwa machine pono logwa a aki ichi olologo ichi ole hanyi shini amecha bo ya temi dele o ma ya mama ile o mpa mecha kanu ya nani hanyi ola o ichi pa o yiru duka kuma kodiri chenge nwa mekudiri yo kumewa gin ma ma kudiri yo ewo me tin ka ci ume mai ni bo ma ke din gudu we ke tono ngama to ngani bi sallallahu alaihi wasallam ni to an gido man kan anya ci ci a ni abe gidu gudu abe ki me tono be ki motaka de huma ba aya du mashiku abe ki motaka de huma mashiku amma mo abe akuma ko gba ma otaka da de otakada alukuma akọka alukuma agba wajibi ngi shuje na dugi chakpa kinya kosha alukuma akọ alukuma agba e makosha alukuma akọ alukuma agba dugi la rida lo ni tobe ke gibi le ni bi ijewo ma chi ni kuma abanele alukuma na na be gi do mo ki shoko ngani bi jewo mara millions o ma ba ko ma ngama kwakula ne ubu ma dama tumano yani to nasara ko jodu mu mai de o jo yiki dai ba o ma do akini yawmul furqani yawmal taqal jam'ani o jo ma do yawmu badar o du mu muna ci yawmuhumul ladhi fihi yus'akun ami mana o jitaka anyu anyu jo la bede rido ele ti tafsir asad humid yeni ojo ku maka ma do akini yawmuhumul ladhi fihi yus'akuna ojo ku kanya wa bu mama un sojo bede ri ẹnkì alójọ́ bẹ́ẹ̀dẹ̀ lẹ́lẹ̀ ńlàkọ̀ tí kí gbé hun dẹ́ alótójú ara jẹ́dọ́gbá يوم لا يغني عنك يهم شيئا ولا هم ينصرون يوم لا يغني عنهم كيدهم شيئا oye gaga gida ba ibe biye ne ma duk manne yan ya ce kuma gani asalibuhum fil ihtiyal wal khida'i wal idha'i amma na uja kwa ma na ka uja duk manne ba ṣe ń kọjú lẹ́mú wá ìwọ̀n yá ṣe kò má gẹ̀. ẹ̀bẹ́bọ̀ yìí ni ojú ka ẹ̀rọ mọ̀ iye ojú ọ̀nà ibi na ẹnumọ́ adúgbò àwọn ni àwọn yá ṣe kò mọ́ ṣoṣi gẹ̀. lálẹ́ ẹ̀múdùsọjú ọbẹ̀rẹ̀ ma ẹ̀múdùsọjú ọkọ̀ àrẹ̀lẹ̀ màánà méjì lẹ́yìn dúkẹ̀dù ó kété lẹ́yìn wọ̀láhùn mi ń sọ̀rọ̀ ṣe ń kọjú lẹ́ ma وَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا عذاب دون ذلك ولكن أكثرهم لا يعلمون وإن للذين ظلموا أبيكما شالاتي بيكما شالاتي ما شامونا لاتي ما شوليما لاتي ظلموا الناس ما شامونا لاتي ona kuma chola ma la chituli pa kuchaka ti agini manowo ehun du kidabi chebo yo manowo ehun abuja la ti pa do ojo inna shirka la zulmun azim to ala ti giti giti nse ohun na chola ndo mo la lojo akini abedu kuma ala ti to azaban duna zalika azaba mun ngodi domo kuma adama ti hunta iye kikere ma ojo bede ko akagide libo yele du ya bo mun do mo ma do na zaba ogene gide du do mo ki anya kere mo man o lechi o ma ado ha kanya ojo لحكم ربك فإنك بأعيننا فسبه بأمر ربك حين تقوم واصبر لحكم ربك فإنك بأعيننا الله تبارك وتعالى إنهم وكهد وجيك غا غا غا غا غا غا غا لحكم ربك مودا يوجوه هدو جي مشليا يوجوه فإنك بأعيننا تدوه إدوغا نيديوه edoga ni njua edoga ni njua uyu shi akini edoga ni idiwa adidiwe tunale hedoje ngoda yojiwe ekidoda nyola nyola wonu ekidoda nyola wonu imde sheria ya din islam amu lifi duk makini une che ma chuchilia ujimu yi tomati ni kene dukidoda nyola ngowo turikinya chora lekola ngi inolevi gidomoko na ache ise ipanwo ojú àkọmọpa ṣẹunko na iṣẹ́ abáyọ owó ẹkẹ̀ dánà owó ẹni kí mẹ́rin lẹ́rù padà nù mẹ́sàlì máa ní ẹni dúkì máa dì nìhun rídà mamrupa mẹ́mbẹ̀ dẹ́là dì nà hu sọ́kùtù lóhu àníbi sọ́lá rẹ̀ sọ́lá mẹ́lẹ́ni dúkì máa dì nìhun rídà mamrupa àmọ́ owó na ẹni òun ẹ̀wọ̀n ṣàpàpà gani ẹmùdùpá ẹmọ́dọ̀jọ́ dùlẹ̀ ma gí ní iṣẹ́ ń kó nẹ̀ ìzìnáṣe ma ìtàlìgbó ṣùgbọ́pọ̀ ẹ̀ á lò nẹ̀ iye òhòhò ilẹ̀ ní kí iye ń wẹ kí ẹmí ìtàlìdú tẹ́nẹ lọ́la àkúnga yá gbẹ́lẹ̀ tàlìlì ìṣàkà jẹ́ kí aṣàkúlẹ̀gbó ẹ̀kẹ́ wòun takuma ce shebe ke ne le kenya report ni alkali bu sharia court de ajine na ba na yi na ba na shi shin na men kuma de jugo de jugo de jugo takuma shoda so wen ya chola mu huhu da <clears throat> ke moda dun yolo ome amma im da ali to ba alkali amma alkali ade juga men ile ga men ile imam yi shi ni kan ne gide ti tugo kuma ci shoda lo ji nene ki akpo na abayo yin kuma ma kwanu misali doge ne ne koko to ni hayi ti shahi mun shi ma shoda ma shoda sharia o jinun to dide ibala ta ki shewun ojo ati ne ne duk ma gi ifi zinache ma ugo tali onubule e fojili du kula wahidati wahid minhuma mi'ata jalda ojo kayin onubule ma tali dili shenkunu bule okoje one kele ki tali dili amma ina gba kuma zina gide kitali gule ma ene mele lumajali ene kawali ene keji wali ene keta wali ene kele wali ma mo ikani joji joji o chile ama chita ni konuji tore uta e uniki nyi abanele ki joji acho chile akitalimanu jin mesali ogo komunu blede ikani e force ngun ma force ngun inugu na pa inuja naja un yẹ òun ṣẹ̀hùtánẹ̀bọ̀ bìtàn lẹ́tẹ̀mẹ̀ ìkà ní ẹni gìdẹ́ yìí òun ló yọ alo ihe oye ma ọ̀hún àdé àyìn wọn ma tẹ̀lé papọ̀ ṣakára òun à máa ṣe kọ́ọ̀tù ihe ìwò lẹ́lẹ́ òun máa tòun gbé yù òun ma dòun túbì dẹ́ gbogbo máa ṣọ́ gbé yù kò ma dá lóyá máa ma gbálùgbé yóò náà yín òun máa nà lé eko yìí ẹ̀ mu ọmụrụ obelele ka ma mụgwọ m adịdị nwunye ị na-adụ ahụ ma na-adụ ma ọ ya mala ọ ya mọ ara ni eku ya ni mara anụ nku ya ma ọ mọ ha egwo ma ha ngwo we ọ ya we chane jina hi we ni kishinu we chi ni kishin ye yu ni kishinu a oke uma ma getebe ma ne ne getebe ni n'igbe kekele kekele ko du ma me ha wodu pe hun toru ya na ni ya ya ga me achi ma me ha wodu pe ma weli wo ma yi na chi mi ni ekwukwa ole nwe e ya go oye ma e, gwara nwa akwụ oruhu gide onwe onwa abụtara etule onwa adam ha juru abajọ ita iya kito ya anya nedo kuma ngu la abajọ una ta juru lelu ka ti ilu ilu ya ya achi kinya gwomo kina ci ko ni kanu yo aba on hayin o oh, ya ye habi chane jinale ne kam te go ne mun ne mte go yoli ma e ma mune yo mi ti kama awa aka ga ma do we wa ti yin ame kuma ado de ame anebi eme me ado de dalali takume akere bi male ko ko mo lo bele ada ti yo ma ku ku ene gido yoli ene gido yole mi ene igbochi ihe ni weli malele de ne iye ndo moyele ene igbochi cho de ne iye ndo moyele me amu ikanga likali ame mu ikanga likali yo yagba enogo enogo akun abaparachi ungali achenga bane je ma muku mamudwa lahia e eh, unchita ke chenga bana iko munubile egba eh, egba eh, bana ojo abana nga abana unge chenule amene jali mele amale o makuhia i e chenule joji i uche e wa chita ke ache ojo nche akini olo so nle ke cha isola balen omi se ye kolojo mi akikolojo ngamota ama ga kolale deire amoto yi kumacho kumachi togu amoto kumachi kotu yeju mi ma se o o ma adumi o a ma adumi olugbo mu ne ma kika ka mi ke wa ka ma ke le luta eh ma ni ko ni keji ma ka ma won ti so ne sia olo ye ni keji e ne so la le ma be ma idanga ma so ama alụta m ama ka ma na amem nala ekoyi akwalala edere m igbe kado nwa kụrụ imi igbe akado nwa kụrụ imi to illa men ukuri ha wakal bu mutum in bil ma e gire du kwe qur'an ojo akene kuma cho chu na cheme ama anya discharge ma nya toro ta ne ko da yo ma lu loji mun ama me gre me me ali ola mu ya suko ne ki macha kini me nya le bi sheria kuma ko ya gal kalin o ye li kamele o me ya mi me ti ipa me ya kini pa yi na butabu ke gele bi ti ale le aya ma min mamru ta ja ta me me oda me si me me me moda du yola mo me oda me du yola mo wo me anwo ha da je gbogbo me rale wannan duku na ke nace hankali nace bebe ojo aka ne because birli hukumi rabbika hedo je de oda yo ojo undu e hedo je de de oshilia yo ojo undu e e put law into your hand for innaka bi na edoga na ejuwa edoga na idewa adoma dide mani ke de undu kere ben egba baba kan ibi ashiwazi isha na mi isha na mi bodyguard ida cheje o jangam police yo pàjọ́lá oyún ṣàpòlìsì ìbámẹ̀tì nù òun rẹ̀kúrútà abẹ́lẹ̀ abẹ́kùnmà méjì jù jàyọ̀yọ̀ kùnmà méjì tó háyọ̀yọ̀ sẹ́ni méjì dìgáàdì òun ni ọ̀nà ni méjì àwọn dìgáàdì wọn náà tó abánilẹ́wọ̀n mà màdìgé dìgáàdì wọn àtẹ́gbà kọjú aláṣẹ̀bára kàwọ́tà aláàjì ni akuni mitogba ẹni bí wọn dìgáàdì ẹ̀yẹn yá ayé har rasulu bẹ́lẹ̀ gima unzila ilé kẹmẹ rọ́bì kàfẹ́yìn lẹ́m tẹ́fàl fẹ́mà bẹ́lẹ̀ rẹ̀ juche ka ka ke je jera mune e de duma yan e a chuku dudun an ki de ya abala nge ka mune yi e ma ka o ma de de alu ke ka ni ba anya count we ti ene ki mata ba juche adidi min ye duke ka na je ku bi amru dawo to ma ballagta risalata be kai ye juche aduma madan wallahu yasmuka minan nas ojo anya gbetane ojo anya digadie ojo anya digute kowa amune ibe bie na amune sihiri amune enwu duka amune kibe yie iseme bie ne kimani ke ogere bebe tore re kuma nada ya gidero go anibi sallallahu alaihi wasallam ke ya de mo bele datane we mo bele datane me ko yana ojo ka kun ya digade ni me wallahi ya ka m na so ye ka ọ ani kirale ogo eh, eh, eh, bugma bugma kulugutu matu wallahu yasimuka minan nas ma koma ango ma koma do igide cha ma shi tubu yoge cha sakani ma ko yode wo ide kuma be kuma cha agbade ma ko ma ya qur'ani jali koma mdu ne amdumo em da ya qur'ani e jali ngone ko idu ne idumo kimani mo mune duki hada yun kima wono um, lijima mune duki behu ubi ya qur'ani gidain to abi malimi ya chabudun imda ya qur'ani olamu. ayata kursiyu akatu birabi falati birabi nasi amayin kuma kade mayini e kuma agba ngene le pala un pa hituli abaki kuma agba un pa hituli amaye kuma ko e asidene ni asini ala kuma anya anya anya anya anya ya Eh, surati kaafi gede wee nebie ebi ange ye wane bi kikere to ebi ci wangi je adin islam ni sharia kuma je je ni e eh, ndo ha matini kebe kili du kwa kuchaka takin ya jalan kude bi ci wa to ebi le mai ne mane du kaya qur'an abe akini odo amali je no machine ko miss ma ya ka ko omuda je no ka du tuyu ma ya mun ne ko omuda oda je no mun ne du tuyu to gboke gboka mali na ya ko ale madalen imudi tòun dalè yọ pààlà àgbàdé ẹ̀kọ́ yọ tọ̀ inú lè fi yẹ kí n ló bá wà ọjọ́ aká níbi àádìgáàdì ẹ̀ ọláhù yá sùn kàmínà náà tẹ̀lẹ̀ ọjọ́ òun àádìgáàdì ẹ̀ bọ́ àmúnẹ̀tẹ́ kẹun dúkù máa pé bẹ́ẹ̀ wọ́n yí kì máa kẹrẹ̀ bẹ́ẹ̀ wọ̀sábì ibi hamdu rọ́bìkà ẹ̀ ànádòdó ọjọ́ ẹ̀fẹ́ hina tẹkùm ẹgbàdókẹkwà tó dáálẹ̀ tẹun kà níbi òun pàmì sàádọ́ májòjọ máwùjọ máa yeni subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk mẹsẹ̀nà méjì kùmẹ̀ jọ kùmẹ̀ olùkáṣe mẹ́ṣe pàkẹ́nẹ̀ náà yálò ẹn kùmẹ̀ rúkojú rẹ̀ ìṣíwáàzí mẹ́ṣe kùmẹ̀ kójí kọlà títàlá kùmẹ̀ tí ní kùmẹ̀ kà òun rẹ̀ ìṣùyẹjú mẹ́jọ mẹ́ ومن الليل ومن الليل وسبح ومن الليل وسبح وإدبار النجوم ومن الليل ما أمر جو فجر فسبحه ومن الليل أودو أوكا أودو فسبحه أمر جو فجر بما نقوى أودو تركش ونافلة wa idibaron nujum manye ami ilawa adubi gbalu egbaki lawa adubi gbaku me ma onye ale lawo ni egbale me odo me odo me odo ojo fe un se gbodudu yi to ami egba meta gede ma ni e, dama dama o ya kola oji ame ko melu un ya kola oji wini ojo ni amado واسجد لحكم ربك فإنك بأين وسبب حمد ربك حين تقوم ومن الليل فسبيه إباودو إتشو إني لا شامو إكي إكي إتميو دودة إن بار النجوم إلا شامو إكي أتتو إبورو بيبورو كاره تو إمي كده نعادو كاتلي كده أدو كاتلي كاتلي كذا ما تنيني سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ina ina ini ni kuma te ko nale amu hele du inu mun da mai na amru manyu e mun ma da mogan a hadwa ce so ene ka tini ne e boku ma tini no nale ene ki tini ne akini o chen ku ngai doro da ku nga erada ai masalaci abara da ai masalaci lahi kerda ke ni ki kerbo taki tere gba kuma arusi bete take mpo eku yoroda eku wojin aga ki tiles tete oroda eku wojin omo ke na cho ye ola isiyo ya shabudu aga kini iseun ke lu bi bi bi bona ka da bi won di kona ke e de sɔfo etse kisɔfo kimɛrɔ kitsɛ itsɛ tinyɔlamaba sunna anabi sallallahu alaihi wa sallam sunna ye waajibi o tutu si sɛn kama ba k'a sɔ turukuma cɛ dama bi ji sɔfo tuda ale jugu ne kɛ akini maa kɛ da ye masalasi masa ka n'an y'a kisalama bɛɛ tɛ maa anya y'a tɔɔbu yoku bɛɛ tɛ ɛn kuma ti ne cɛ akini ɛmu daba ye masalasi takisa nɔ ɔ du kɛ ca ne kɔrɔ kemo e Allah akbar kama wata yuguku takada ci kona lubibi kayoyi masalaci olenin e eh, adubi alugbona ona jijoge na alugbona yau talagide kedogo mo kemo wata yuguku take luleke akara bisu ọgbọ gbemi ẹnu olenin amma ci kwene kem daba jijoge na alugbona emi alugbona ya ọgbagide nye dabali sofu adubalu idomi uleke le take de akenya tepe

yẹni hi ọjọ́ kẹ́ ẹbí jùkúrú tó ń wẹ̀ ọ̀fẹ́ múlẹ̀ àwọn dàbí wọ́n ṣe abáná ọyọ́ múlẹ̀ rẹ̀ tó dá àlà máàlì mẹ́bọ̀ máa yẹni hi ọ̀wọ̀ ẹni ẹlẹ́bà ọ̀làdáhùn ṣe ẹ̀bù wà ní ẹ̀múdà nù ọ̀pọ̀ tó dá àkí àníbi ẹ̀kọ́ làwọn ẹ̀ àkíní hi wàlà tẹ́wù ẹ̀dà di ṣáálẹ̀ ẹ̀dẹ̀múlẹ̀ tura lẹ́hùn tún yẹn tún lè pápẹ́ ṣáká sí àkíní ẹ̀wé kébọ̀bà yìí sọ̀rọ̀ tákẹ́dọ̀ ọtí jókòó abe akini ibali yu lere meta ele take edo ti yu ko ma ile un to le ama e ngade masalasi ko ne ki wo do da kina cho matini to ekiji ene gitin na eni hi onu bele onu bele tun onu bele tun ni ne lele onu bele la kini egba ku ngegba onwe m alịghị iji m onwe kpakwa alịghị m eta ele onwe tara m ajilita obi a na-etahụ nwe chineke alịghị iyi tamaliji ele ka eligwu nwụrụ gbakwụchaka ya tabaliji m iji eta abụ nhachi anyị n'ihi na ịgbakwa erere erere ịgbaka ịgbakwa ịchakachi ŋunu bilɛ dɛŋi tí a ga haya la ba a dun a kaki i ba fa dɔn a dun a kaki i ba fa dɔn ma tɔ i n'a sɔ ga haya la lɛ fa a kɔ jɔ k'i sɔ ga lɛ fa ye hali yi duu kuma ji ko bala mu dɔ susu yin ye du ye hun ti ma jin i n'a sɛbɛ furu la e ka o mɛ ale jɛlɛ ara ye da ma kɔrɔ a ye dɔn ma tura lɛ cɛw kɛ nɔma ɛdu guane ɛdi tiri naba ne lɛ lɛ ŋu dɔmunu bilɛ a bɛ kɔmɔ ne kɛlɛ ẹ̀dì tírénì nù kẹjọ́ ma ká lè jí èjì ṣọ̀tútù iṣẹ́ ọwọ́ èjì ṣọ̀tútù iṣẹ́ àmá ẹgbà tí wọ́n wó ìtùlẹ̀ ṣẹgbà fún ma kí ní ọmọ nobile china haila ẹgbà lẹ́lẹ̀ òní wọ́n ṣoṣoṣo yíhun tulẹ̀ so alìkìdá ilẹ̀ ìrìn bọ́kùnmá tí ní kùmá rí àyìn nìman alìkì sálám naam Máa ń wọlé ọmọ náà máa mọ́ ọ̀dágún Naam. Hmm. Ene ke arule kunya bi masalaci ma ba kini emerald gate me taki nule ko ma bi masalaci ma to ene le yimi sunna ni sallallahu alaihi wasallam aduri anibi ka ke wacho ele ya nalo ka nibi ka ke li take wacho idza atitum ila salati idza kuntum ila salati idza atitum ila salati fa'tuha bis sakina wal wiqar anabi sallallahu alaihi wasallam aynihi shawun kuma dawo bo kuma cho medai bibi eh medai bibi meda hankila hankali manuli wa machine enule to machi si suna ni binga le bodo moyin shawun kuma tin ko ogile wedun eh egba kuma do yo binga egbu yin etakwa go machi ko palulira won

نعم عليكم السلام ورحمة الله نعم أبي بيرو دومو كنا دوا كما تماي ما بوكي بوكي ما ديو ما أنا نفان نعم أما جابي ما كنا بوكي ما متجاكي ما نعم ما ما دوا جو لا نسوي عندي تفون نعم naam it's true masalasi gbodu ya hapu na banale e liga kini hi inene ki hikere akere boho aboho le mamu do yoku kuyi on wa ne obi so ho kwadan ngbe ku mudele allah akbaru kwa goda go mo shini so to so hu kidogba ikota ni ama on ngol le to ba gelo mo mo hidagu ngo de pele ne mune ngo ngo ngo ngo ogele ji ngo dagi badagu take lamu ne ma ke kata jubijo mọ̀wádìí jí sọ fún yá ń ṣùgbọ́ wọ́wọ́ bí lẹ hadith ẹ̀fẹ́ yóò ló ṣe dúwà kí bí lẹ ọ̀wé mọ́dọ̀mọ́ ìlàsọ̀láta lè mú fúrọ̀dì ní kálífà sọ́fì anibisọ́lọ́sọ́wọ́ ẹni kí tí kì mú dá tẹ́ òbí kì má tẹ̀ ọgbá kí ájọ́ ìlàmì sọ fún kì mú dá tẹ́ òbí kún kí tí dágọ̀ máa ṣọ̀rọ̀ máa ìkà ní ìṣètò dáńṣẹ́ tó ń gidi púrọ̀gù bí mi ìdágò ju gbogbo mọ́lẹ̀ yẹn ni lẹ́nà làṣọ̀láta lè mú fúrọ̀dì ní kálífà sọ́fì ẹni kún kí tí kò dá tẹ́ òbí ìkà ní ìyàgò dábẹ́ni àti ní àbíkì ìjọba iṣẹ́ gọ́mà tákì àti yìí hùmánú abakini he chaka dage nugu che cha buduge no mashile biti odago de ene ne kiti ki podago date o obana leba alibi ni no kudale le kenya credit of oba se nko we le ile ya chejiji gbogba mo mo tu kenya credit ma ogba omole take o e obadi ni o e te cha no we jali ile o ngayo tule yin e won chine ke tona le ahmad yeah. Hmm. Naam. Naam, iniki iniki mateo na lere. Edubio echene ule. Takugbo kewa kani Abuja elu. E ayi loko ja emu ke jeun. Tako lima ma ka ko togba acho wa ko tu ni echo. Olima lele udago mele un achi turo ma na mu shi. Wa ke chene ule, ulma yi ji shi ge anya ke ja ke jeun ki bobo ha. gbọ́kẹ́ sálámà palẹ̀ gbàkìsì yìí lẹ́ilẹ̀ àbàkí ni ẹgbọ̀gbà bọ́ sí torí kẹ́mù sí pa ẹun dúkì jẹun ẹ̀kẹ̀ṣẹ́ nẹ́ olẹ̀ kẹ́kọ́ túbì ẹnẹ́kì aṣọ ọ̀dágúnmẹ́lẹ̀ ọ̀ẹ́múdágúnmẹ́lẹ̀ kọ́sọ́rọ̀ ẹ̀dọ́mọ̀ yìí ẹun dúkì jẹ́ kó túbì ẹnẹ́kì pé omi yàtí kásòrò mi àti ìtọ́lálẹ̀ wọ́n kété kó dágùn bí aṣọ máa eyi ní tó ma masalasi mẹ́kù máa ti jẹ́mù ìmẹ́ ẹnẹ òlẹ̀ ele sílẹ̀ ẹnẹ oyínì sílẹ̀ ẹlẹ̀ aṣẹ abẹ kéèjì aṣẹlẹ̀ obìnrin ẹ̀tẹ́ngẹ́ sọ̀rọ̀ except ṣùgbọ́n ẹ̀ máa gíní wẹ́ ní emergency ẹ̀nú ya anya ònáàjú to da muta ihafu na bana lai ijuwa nabi sallallahu alaihi wasallam ma shi shi yola kasuru muad bin jabal to gbo yin tabali eni le imo on koda ili ya taki kana nga nibi to da alaji bonde ke ene gide chele ene gi to gide chele anya chi aleju le onaju driver anya kwa na abajo yin ene ki ni ki didi e ke ene ki jewe ke chele

to integration na lema ta koyin ulama dai masalaci aso waya tunu bule shen ke dunyi ke libo o wi kulma sile isinyo e chen ke dunyi e ti onu bule ne ke dunyi ke libo kulma ti iji kwene kunyun se damai masalaci shen kunyun se damai masalaci doga ne kunya ne bi e gbagbele ki se damai masalaci ani bi kunyi ke tero yi masalaci to chen ke edeji e wo ke cho ibiyenen

sika mu si sika abegi generator mu lume to imko eh, beko yon ko jime maja ka nanya ti generator yo bia ne imo mbudu ka wodege so ma islam tin no doubt abana len ten ku imma keda ba ewu eh, eh, masala ti ka cho o wa ti ke yile naam wa alaikum wa rahmatullah ya ya ya ko naam Thank you. Naam. Hmm. Naam. Eh. Okay, enike enike adojo ite ire, eni isi eto de. Ini ise nku ne. Eh, wi masalaci ki acho ulma algawo ce salama pa ene mune ka dago on go iso on kulma chane ine kulma ru ce bonte yele mu dago ki doa e ce ne ki tobi turuki me shoda ma tun kimdul ma ngoe to inde mazhab imam malik mako e mazhab imam malik ma ni mm e tu bi ne ki shi masbuka tu lo ki shi ma ngoe amma mi malami sunna ke bobo ma ngodi huja kini ishabudun ma tudiyo na abalele keke kuweke ta adago kecho turuku eja nibi machachi kama meji ngo du eja nibi kuja nibi maye ni machachi kama meji ngo ikama aka kuma se gbaka nibi acho le ndomo ko tudale mujila mi malami gbogbo aka bi mazhab imam malik mazhab amatakada mazhab imam malik ngi du risala izia askari ibu maka mainihi ulimaho chiki salama kwame matini kuma ngoda ngo chano witu mune du allah akbar allah akbar du matini kuma ngo matini chilege tude uta dalili unche nana uka maini tuduki mama cha shale kuja nibi ekiju maini tudu kamune kuma nikinya dimesiba kwane hii masalachi ika ni we kulima olaka shiume oyo lelegi chinga mei ulima ale no na chiwe wane onyi jali

so ọwọ ịtọ n'ọkụma na achije m ya ọwọ masalachi ya bịọ na abalị amma tụrụ ala ma enihi enwu ka inyo tulesi akini olima ahi salama kwame yẹni ki kẹrẹ bọ ọwọ olima ki ma kẹrẹ bọ kwan ine enwu na adụwa kẹkẹ kume di kama ya ne tọ ewu moto ele metọkọ ẹ e akpọtu moto ele moto olima alele onwe gwe hụ mkpọrọ m tụrụ ya n'egide ikere olima ahụ chi onwe amaghị bi enwu nga amanyi dunu to dale chen ku ne na cho abanele we mu dabai masala chi chen ke cho libo ishinyo ishabudun na'am yahya alaikum assalam wa rahmatullah Naam. Eh. Naam. naam ẹwùkì káyẹ̀ dẹ̀ ṣe àkí ní ẹwé masalaci ẹ̀dọ́nà ulẹ̀ ẹ̀yà kẹrẹ bá mọ̀ jàkùmá àtọ̀ wáyà ṣe náà ulẹ̀ ẹ̀ṣẹ́ kẹ́ẹ̀ṣẹ́ káfírù lábẹ́ àkẹrẹ bó má ọ̀dágò títà láàrín àkẹrẹ bọ́ bóòlì máa yìí ọ̀dágò títà lẹ́gẹ̀ẹ́ àkẹrẹ bọ́ ẹ̀ọ́kì kẹrẹ bó rí kú ìrìn ẹnọ ẹni jẹmu yìí mẹ ẹm dà ní rẹka àdó yẹn ní abúlé ma ní rẹka àdó ní ha kyẹn kẹ kọ́ ànẹ kyẹwàá mọ́ òye yẹ kọ́ kẹmi dà lẹ́yìn kẹsìrò dàgùn méjì lẹ́yẹ kọ́ bìbí ẹni lẹ àbàkíní alkìsọ yẹ ẹlẹ ma lẹ́ngẹ kẹrẹ bọ́ ṣé kí wọn amma imam da shake kere boni kiligali salama kwata ke wa to dagu mi jiwe ya kwa so a ki daidai to ni ya yi musu jala ki alukuma to yanihi hmm. hmm ṣẹ́nkù ẹ̀dìbì olèmá kúlé olèmá àtàwálì ha imọ́ ọdún tó yóò kúkú ṣùgbọ́n rẹ̀bí alàzímù wọ́n lè kúkà imójídù kwánẹ̀ imójídù kàdánẹ̀ ẹ̀lẹ́ ṣùgbọ́n rẹ̀bí alàáhùkà imójídù kwánẹ̀ ìfátíà iye ẹgbà iná ológi ajẹ́ ṣe lóyọ́nà kẹrù lélẹ̀ ṣẹ́nkù ẹ̀bọ́ ṣe ọgẹ́nẹ̀lẹ́pọ̀ atánẹ̀ òun àánú tọ́ ẹnkì dọ́mọ̀ṣẹ́ agíní kẹun kẹdíbìl máa kẹ àchọ̀ kẹdíbìl máa kẹ àchọ̀ kòlì máa kẹ arúlé tàbálì ẹ̀ṣẹ́ ni hújà ẹ̀ṣẹ́ ni dẹ̀lílì kẹkọ̀ ẹ̀kọ́dá ṣẹunkulóhun kì máa ṣúlé kì yẹ múnẹ̀ ìṣẹ́gẹ̀ yanige subhana rabbiyal azim subhana rabbiyal azim subhana rabbiyal azim be shaban la yule la bale le boki inni ko ne niki rule le boga nele ulim di abale niki kwere ko me kwere alu to imu di ubo yedu kanane ene subhana rabbiyal a'la subhana rabbiyal a'la o ga me ngudu ti gbe ke ka omo yele ke te ma ye ka re ni imda ye ke lenga kigire ulele ulele takika to eniki manage ke le amma wulim da tabali subhana rabbiyal kan ligi kai ikwane amu yudu kada hamdan kathir akan ligi kai idogane ele do yane to wuli tabala balale ele amuna alu e, elu bibi kedu e mo wetu yore jugo e mo wetu weke te ko dawo kechi ile un yoeta kini kechi jemu yogeni lele the same thing abada bana koko ka ne kuma ideha idehi usul kuma da kini fiqhul mukhalafa hmm àdísíkà kàdúwà ọkọ̀ àìlúgbó ẹdùbì olùmá mọ́kí ní olùmá agbanẹtabalè wẹ́ ànọ̀gá kẹmánike libon ọ́dà kẹdọ́mọ́kẹtọ̀ ẹ̀tú ugbanẹtabalè ẹnikì nọ̀gá kì ní húzùrí ẹnikẹtọ̀ ẹ̀tú tabanẹlẹ́yìn ìdẹ́ ulé tabalè wẹ́ kẹlẹ́ àkínúlégidẹ́ ẹnikẹ bọ́ọ̀lì tọ́ ẹmúnàmáyà e aduhalu lahia ma no na a ke duhalu na dati ni ni dodon ke aya mo ne to no chenana a su le ma gida go mo ina o ni ke yenu lo gbadu ga hene mo ya hene mo go mata e ka so a gida ido mo na'am ka

abẹ́kùn ọ̀nà máa ṣe ń dágbẹ̀ wá a máa mẹ́sílẹ̀ tí a máa ṣọ̀ ẹ̀dẹ̀ máa tó mẹ́gbẹ́ mẹ́kúnmẹ́ mẹ́nẹ́kà dókùnmẹ́ mẹ́rin ṣe lè máa dókùnmẹ́ àkúlé dúnmọ́ aláwọ̀ tààlà alìm sùhánàkà aláwọ̀ alhamdi káṣẹ́rẹ̀ láìlá ilá an ta àtẹ́kà fúrúkà wà tó lè Thank you.